ẹ̀yẹn mú fọ́tò tí bàbá ti ń jáde káwá wo ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ tẹ́ ẹ ní ọmọ ọmọlé lágbájá ní ẹ tún múra yín mọ́nú ilé ọmọ olùmẹ̀gbọ́n ó dà bẹ́ẹ̀ ṣe sọpọ́ ọmọlé olùmẹ̀gbọ́n ní ṣé bí ó ṣe jẹ́ kí ọmọ kọ́ máa ṣe lẹ́yìn ṣe yẹn kẹ́sì ẹ̀yìn àti láì olùmẹ̀gbọ́n ó yìí wà ní court tí wọ́n wó ilé kalẹ̀ tẹ́ níwọ̀n ní kọ́ pé pẹ́pẹ́sẹ́ ilé jẹyìn lówó ọmọ ọmọ kọ́ wo ní onígbà kí wọ́n kọ́ ilé bàbẹ́ àbí ilé ìyá ẹ̀ wọ́n wó yẹn kalẹ̀ ilé kìíní ìga olùmẹ̀gbọ́n ẹ̀ jẹ́ kọ́kọ́ ilé tó kù ní ilé kejì náà ẹ̀ tún jẹ́ kọ́kọ́ ẹni wọ́n jẹ yín lówó ẹ̀ de sọpọ́ mọ inú ilé olùmẹ̀gbọ́n ní àmúkíyín dádì ẹ̀ ń ṣe dáadáa bóyá ìjẹ́ kọ́ ṣèlú òun lẹ ṣe ń ṣe yẹn ẹ̀yin kó gbogbo ẹ̀ ń terrorize ẹ̀ ń terrorize àwọn èèyàn nílùú ẹ̀ ń intimidate àwọn èèyàn tó bá jẹ́ wọn nú ilé ibẹ̀ ní sóyẹ kẹ́ máa gbéra yín lọ sí court ṣùgbọ́n yẹ kẹ́ yanjú ẹ̀ níbẹ̀ ìjọba ṣùgbọ́n bàbá burúkú ni mo yìí ń sọ bàbá burúkú everybody ti ń jáde wọ́n ti ń tú allegation wọn gbogbo nǹkan tẹ́ fojú àwọn èèyàn rí tó bá wọlé kalẹ̀ ẹ̀ ní kó má kọ tó bá ní kinní ẹ̀ ní kó má inú tó bá fẹ́ joyè ńlẹ̀ onílé ẹ̀yin náà lè máa dá sí ẹ̀ máa ní kó lọ mú forty million wá forty million kí ni nǹkan tó fẹ́ ta tó fẹ́ gé orí èèyàn máa tà ni àwọn èèyàn á máa fẹ́ joyè nínú ilé wọn nídìílé wọn ẹ̀yin á máa dá wọn dúró kábíyèsí ẹ máa lọ ni ẹ máa lọ mo máa rọ̀ yín lóyè màá rọ̀ yín tí bá ti rọ̀ yín tán àwa bọ́ sórí ọ̀gá yín tẹ́mi bá ti rọ̀ yín lóyè tán àá bọ́ sí orí ọ̀gá yín torí ẹ̀yin ni ọ̀dàlẹ̀ ẹ̀yin ló ń lo against wa ẹ̀yin ló ń lò kí ló dé ẹ̀ nífẹ̀ẹ́ àwọn aráàlú wọ́n wó ọjà jàǹkara sílẹ̀ ẹlẹ́ẹ̀ máa gbà wọ́n wó ọjà sangros ẹlẹ́ẹ̀ máa gbà kí ló dé ṣé bọ́ bá ṣe ń ṣe ọba ò nílẹ̀ ọba èkó ò nílẹ̀ ọba èkó ò ní ilẹ̀ ọba èkó ẹ̀ ní ilẹ̀ ṣẹ́dẹ̀ rí àwọn ìtàn tẹ́ ń pa tẹ́ ní Benin nìyẹn ti wá ẹ̀yin wá láti Benin àwọn ará èkó wá láti Benin ẹ kó ẹrù yín kẹ́ lọ jọba ní Benin náà ẹ lọ ẹ lọ kẹ́ lọ jọba ní Benin mi ò mọ táwọn àwórì náà ń wò àwọn àwórì tí wọ́n ń wò àwọn tí ẹ wá láti Benin tẹ̀yìn ti wá ṣẹ̀bẹ̀ báwọn àwórì lórí ilẹ̀ ni àwọn àwórì máa jí wọn lẹ̀ ọ̀rọ̀ títí wọn mò bọ̀ wá bá wọn gbogbo àwọn bá wọn tèmi ò mọ tọ́wọ́ tó fi ń jẹ kí lórúkọ ẹ̀ chairman olórí àwọn ọba tó máa ní ẹ máa máa dẹ́rùbà àwọn ọba àwọn ọba ẹ máa máa bá wọn sọ̀rọ̀ bí ẹni pé inspector ń bá sergeant sọ̀rọ̀ àwọn ọba máa rí yín ẹ̀rù máa máa bà wọ́n màá ṣẹ́rí mo máa jí gbogbo wọn lẹ̀ màá jí gbogbo àwọn ọmọ àwórì gbogbo ohun tẹ́ ń sọ nípa àwọn ọmọ àwórì gbogbo ẹ̀ ni máa sọ fún wọn gbogbo ẹ̀ ni máa pé àwọn ọmọ àwórì máa sọ fún wọn ṣẹ́rí èmi ò gbàdúrà kẹjáwọ́ torí mo fẹ́ rọ̀ yín lóyè ni torí ẹni mi ò ṣe gbàdúrà kẹ́ jáwọ́ torí ẹ lè jáwọ́ mọ́ ẹ lè jáwọ́ mọ́ mo mọ̀ pé ẹ lè jáwọ́ mo mọ̀ pé n tẹ́ ń ṣe ẹ lè jáwọ́ everybody ti ń jáde wọ́n ti ń kó allegation gbogbo ohun tẹ́ ti ṣe láti ọlọ́pàá títí dibẹ̀ ṣe wà lórí oyè gbogbo àwọn ilẹ̀ onílẹ̀ ṣẹ́rí àwọn àwọn kan ti ń gbéra wọn jáde tó ti ń sọ pé ẹ gbalẹ̀ lọ́wọ́ wọn ẹ gbalẹ̀ lọ́wọ́ wọn gbogbo àwọn nǹkan táwọn èèyàn ò lè sọ tẹ́lẹ̀ ṣẹ́ni pé wọ́n ti ń jáde àwa dẹ̀ máa tì wọ́n lẹ́yìn torí pé mi fẹ́ rọ̀ yín lóye mo dẹ̀ máa try màá rọ̀ yín ní oyè yẹn ẹ̀yẹ́ nìṣó mo yìí díẹ̀ yín sà dádì ẹ máa bọ̀ ní ìgà ìdúgọ̀ràn ẹ máa bọ̀ ní ìgà ìdúgọ̀ràn ẹ jẹ́ àpàdé bẹ́ẹ̀